نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدقف الوباوة ولن قصى لكم إكاء أسي إكاء النبوة محمد صلى الله عليه وسلم أدقف الوباوة النبي أتعوى صحابي النبوة محمد sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé sunna nabi náà tí o bìdí jọ alikiyama olúwa mọ́sá káwa náà kunu wọn o àmín. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run eléyìí là kọ́kọ́ ìjókòó wa ní oṣooṣù látẹ̀yìn àwẹ̀ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí ó ṣe ń rọrùn fún wa kí ọgbà lẹ́sìn fún gbogbo wa gbogbo ìyànjú wa tí à ń gbà láti mọ kí lọ́lọ́run ọba wí kí lànàbì fẹ́ sallallahu alayhi wa sallam ọlọ́nkọ́ wa ṣe lílo gbogbo ń tá a bá ń gbọ́ náà ọlọ́nkọ́ ṣe ń rọrùn fún wa torí bí lílo rẹ̀ ìbẹ̀rù lè rí wa kéèyàn gbọ́ kó gbà kó sì lò ó ọlọ́nkọ́ mọ́sá ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa báwa bá ń wo pé àgbọ́rú eléyìí rí bó ti rí njọ́ tá nẹ́bí kọ́kọ́ gbé gbogbo ń tà ń ké lẹ́yìn ẹgbẹ̀rún ọdún yìí njọ́ kọ́ dé bó ti rí náà nù yìí rí àwọn èèyàn ti ń bẹ láyé kọ́lọ́hún tó ń ra nẹ́bí ń sẹ́ tó ibi ń bẹ láyé ẹni ó ju lọ lọ́jọ́ tí ò tó ń fún wọn bí ń ti ń wúwo lára ẹlòmíín lónìí àmọ́ ń gba ọ̀tọ́lọ́hún fẹ́ sànú àwọn tí ó sànú nù wọn ọlọ́run padà wá ní kí wọ́n gbọ́ kí wọ́n gbà eléyìí náà wọ́n fi di rọ́bì ọlọ́hu ànihùn ọlọ́run kọ́ mọ́sá sàlékún yọnu rẹ̀ fún gbogbo àwọn sọ̀hábì ànábì kọ́wájà wa náà ó lè jọ wọ́n gbọ̀ntẹ́yìn ìfin nǹkan míì ìpa nǹkan míì pọ̀ mọ́ lọ́hùn kọ̀ wá dúró bẹ́ẹ̀ ni bí ìgbà tí èèyàn wá ní ṣé ṣíríkù lọ́wọ́ ní ọ̀kánkán àti àyín lànàbí tí wọ́n ń lé àwọn èèyàn pé mọ̀wulẹ̀ díẹ̀ rìn súnmọ́ síríkù bẹ̀lẹ́ pọ̀ wàá ṣèèṣì kó sínú rẹ̀. himayatul mustapha jinaba tawhid anabi sọ ọgbà tawhidu gbogbo ń tí ó kéèyàn tó kọlù lànàbí tí ń sọ pé wọ́n bá ṣe léyìí ó lè padà mú ọ kọlù ìmọ̀lọ́nlọ́kan ìsìnlọ́nlọ́kan wasadihi kula tariqin yusilu ila shiriki gbogbo ọ̀nà tí ó pé bẹ́yàn bá tọ̀ ọ́ yóò padà já síbi epo mú nǹkan mi pẹ̀lú ọlọ́run ànábì wa ń wá ń tì nígbà téèyàn ń fi kọ́kọ́rọ́ tilẹ̀kùn ń sádà ń ti gbogbo ẹ̀ nu sẹ́rí pé kò sí àwáwí kan fẹ́nìkan mọ́ ànábì kìlọ̀ ṣírí kù pọ́nbélé ó sì wá sí tàwùhídù ní tààrà ó tún wá sànù wá débi pé kọ́dà àwọn èyí tí ò tí ì di ṣíríkù kéyìn ó tó rìn lọ ọbẹ̀ ànábì sọ̀rọ̀ sálàm tún sọ ní tí ó tètè máa tilẹ̀kùn wọn fún wa. eléyìí làwọn àlùfáà ni wọn máa dà pé nù sẹ̀ríà pé ṣáàdù zara ẹ̀ ṣáàdù azara ẹ̀ ìtilẹ̀kùn àwọn okùnfà burú ìtìlẹ̀kùn kínní ọ̀nà okùnfà irinṣẹ́ ìtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ìyẹn ni pé ńgbà míì kìí ṣe pé nǹkan tí sẹ̀ríà ni ẹ má ṣe òun ni ọ̀dà àmọ́ ṣíṣe rẹ̀ ìbò ní lídìí lọ bí ìtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ èyí tó wá da ni pé ká tètè sáko ń bi ojú ọ̀nà àtokùnfà àti irinṣẹ́ tí ó fani lọ bí tí ọ̀dà ànábìṣe débẹ̀ náà ó jíṣẹ́ débẹ̀ o sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí alfa sheikh muhammad ibn abdul wahab rahimahullahu ta'ala afaatọlọn fi ṣàánú gbogbo ayé bó ti fọ̀pọ̀lọpọ̀ àwọn alfa míì náà tí muhammad ibn abdul wahab tó dé àti lẹ́yìn muhammad ibn abdul wahab tó fi wọ́n ṣàánú ayé àmọ́ lọ́n ń lo bàbá yìí púpọ̀ nígbà tí gbogbo nǹkan polúkúrú musu tí ó dàbí ìgbà tó yẹ pé kò sẹ́sìn ń bò míì mọ́ àfi ntọ́lọ́wọ́n ọ̀fẹ́ ọlọ́run lóru àwọn bàbá yìí láti pé a báyìí ká bá báyìí ká nẹ́bí jíṣẹ́ sallallahu alayhi wa sallam torí náà òun ni àkórí ọ̀rọ̀ wa lónìí. wa qawlillahi ta'ala gẹ́gẹ́ bí àṣà dáadáa ká tún rárá wa létí bẹ́ẹ̀ bá wò ó gbogbo ìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní báàbù kan kí ni wọ́n fi bẹ̀rẹ̀ ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run àbọ̀rọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam làfi ń ké gbogbo gbà pé gbogbo wa àti tí ọba ní kọ́ọ̀là lọ́wọ́ kọ́ọ̀là rasulullahi sallallahu alayhi wa sallam àwọn èèyàn kan fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ lásán ni o n ti ń jẹ́ wá sí ni ọlọ́run wí ànábì wí. òun làdí Imam Shafi'i fi ní kullul ulumi siwal Qur'ani mashghalatun. إلا الحديث وإلا الفقه في الدين العلم ما فيه قال حدثنا وما سوى ذاك وسواس الشياطين ntí ń jẹ́ mọ́ nípa àmọ́ ẹ̀sìn òun ni tọ́lọ̀ ń wí òun ni tá nẹ́bi wí bàbá wa lálàyé mi ìta ìsàlàyé ntọ́lọ̀ ń wí ìta nẹ́bi wí èyí wọn láì fi àmọ́ kò gbọ́dọ̀ wá jẹ́ pé èyí ń gan wa ní ojú ọ̀rọ̀ àfọ olórin àfọ ọ̀jọ̀gbọ́n ìtàn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ làbí wa ní máa pé àní máa gbọ́ kọ́ọ̀lá lọ́hù kọ́ọ̀lá rọ̀ṣù àti wélé yìí àmọ́ dáa ká máa ran wa létí ní gbogbo ìgbà fadhakkir fa inna dhikra tanfa'ul وقول الله تعالى لقد جاءكم رسول من أنفسكم عزيز, علي عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم أو بلنتر يا النبي صلى الله عليه وسلم من أنفسكم أن يعني أرسي أرعي لغناه olúwa ọ̀ràn màláìkà sí èèyàn kì í ṣe ìtọ́ni ọmọ tibẹ̀ ń wọlé pé a kò gbọ́dọ̀ má lè ṣe ẹ̀ràn pé màláìkà lòun ntí òjò ọlọ́run ọ̀ràn màláìkà sí ọmọ ànábì ádámánù min àǹfùsì kún olúwa ní ànábì yà yọ lára yín àwọn tó bá ànábì lò gbà wọ́n mọ bàbá ànábì wọ́n mọ ìyá rẹ̀ wọ́n mọ mọ̀lẹ́bí rẹ̀ wọ́n mọ kékeré tiẹ̀ náà wọ́n bí ànábì bí wọ́n ti bí gbogbo ọmọ. ọlọ́run kápá bó ti ṣèyanu ń pa nẹ́bí Isa aleyhi salatu wa salam bọ́kọ́ kápá bó ti ṣèyanu tó ju ti Isa lọ lára tani anabi adam aleyhi salam torí wàá pàkíyèsí gbogbo ẹni ọ̀sọ́nù ń pè ń pa anabi Isa o pé èwo ń wàhálà yín lórí anabi Isa olúwa oníwọ̀n bí láì ní kíni láì ní bàbá olúwa ní ẹbẹ́ nìkan la ní kọ́ wáyé tóun ò ní ìyá tí ò ní. بابا إن mathala عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له lahu kun fayakun torí náà kò ní ọlọ́run la bọ́ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ pé bá nẹ́bí náà ti wáyé nù àmàrà hikima ni ni pé min àǹfùsì ọjọ́ yín gbogbo ntí èèyàn fi jọ̀yàn là nẹ́bí fi gbà wá àlùmọ́ rẹ̀ òun lọ́lọ́run tún fi ní wí fún wọn kí wọ́n mọ̀ pé kul innama ana basharun mithlukum bẹ́ẹ̀ rí i pé èèyàn bí yín lèmi náà ìtumọ̀ ẹ̀ ní pé ntẹ́mi bá lè ṣe ẹ̀yin náà gbọ́dọ̀ lè ṣe kíni ẹ̀ gbọ́dọ̀ lè ṣe. gbogbo ẹni tí ń tanra rẹ̀ lónìí tí ṣètọ́ ni ń lò ó bẹ́ẹ̀ bá kírun mọ́sálásí míì bẹ́ẹ̀ bá ti ń káyà márùn-ún mẹ́fà àbẹ́ẹ̀tẹ̀ wá ń ka péjì ẹyọ kan bọ́tẹ̀ jẹ́nu àwẹ̀ nígbà ah, ìmáàmù ẹ̀dá kún mọ́kàká wa o kí là ń wí ni àjẹ́ pé ara mọ́kà yàtọ̀ fún ara nàìjíríà bẹ́ẹ̀ bọ́lọ̀ ẹ̀dá kan náà ni wa kọ́dà nẹ́bí sallallahu alaihi wasallam olúwa ní min anfusikum níta nẹ́bí bá lè ṣe ìwọ náà lè ṣe èyí tí wò lè ṣe ọlọ́run ti yàn yuha ilayya ìyàtọ̀ ànẹ́bí sí wa nù olúwa ránṣẹ́ sẹ́mi kò ránṣẹ́ sẹ́yìn ẹnu bí èmi ti yàtọ̀ ni pé ẹnu tèmi lẹ́ẹ̀ ti gbọ́ pé ntọ́lọ̀ ń fẹ́ ni òun làwọn àlùfáà fi ní kò sọ́nà téèyàn fi fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam kò sọ́nà téèyàn fi mọyì ànábì kò sọ́nà téèyàn fi lè fún ànábì lé tọ́tayọ kájú ọ́lẹ̀ fún pé yú ha ìlà yìí a ah, bọ́bá dọ̀rọ̀ kí lọ́lọ́run fẹ́ àwọ̀ ọmọ o ìwọ lọ́mọ ọ̀tán kò sí àpọ́nlé tó jù bá nìlọ yà á ah, ẹ̀dá fún àwọ̀ àwọn ọ̀mọ̀ntọ́lọ̀ àmọ̀ntọ́lọ̀ ń wí ẹ̀yin ní àpẹẹrẹ àgbàánu fanẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam òun lèyìn òfin ní ìhùn kankan nú ẹ̀sìn pé mo rò pọ́ da ọ̀ gbọ́dọ̀ rò pọ́ da ńgbàtí wọn náà ti gbà pé nìkan náà ni yúhá ìlàyà òun là nẹ́bí sallallahu alayhi wa sallam kò ní sáyè bídíà kọ́dà kò ní sáyè máa síyà ńgbà ọpẹ nìkan náà la gbà pé àwọn ọmọ ń tọ́lọ́ ń fẹ́ o a máa ń tí kọ̀fẹ́ àyàfi túrú ànábì sallallahu alaihi wasallam àmì ẹ̀rí tó bá ti yàtọ̀ fẹ́lẹ́ yìí hùn min anfusikum lára yín náà lànábì ti jáde o innama ana basharun mislukum torí náà ká máa jẹ́ ṣètọ́ ni ó lò wá kódà àwa ń bì kan wọ́n ń sọ̀rọ̀ pé ẹ má ẹ má owó èlé ẹ lọ báńkì tí wọn ò ní gbowó èlé nínú àwọn ọlọ́lá wa nàìjíríà yìí ẹgbẹ́júlówó ní à sẹ́yìn ti ṣe ṣe nàìjíríà yìí àbí bẹ́ẹ̀ yẹn bá lọ mọ́ká o kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àwa la èròkèrò ni o à ń kírun à ń kírun wa gbọ́dọ̀ yàtọ̀ sí tara mọ́ká à ń ṣòwò alẹ́ ìtọ́lọ́run ní kámẹ́sẹ̀ mọ́ká nìkan ló ti lè ṣiṣẹ́ ṣé bọ́ bá dijọ́ gbéǹde àlìkìyámà kọlùwà àbára abo àbára maka olúwo ní ṣe bẹ́ẹ̀ àìní ṣe bẹ́ẹ̀ náà ló fi lóun rán ànábì rahmatan lil alamin gbogbo àgbáńlá yóò lọ́wọ́ ara sí o torí náà min anfusikum olúwalá yan sí yín àyàn wa bá yín látara yín náà òjíṣẹ́ ọlọ́run azizun alayhi ma anittum gbogbo njọba ní la tí ó kó palára bá yín tí ó ní la ó lé lára ànábì gan ara min àǹfóṣekùn náà nù ànábì máa lẹ́bù bí tọ́mọ èèyàn lé lágbáadé ma torí gbóhùn náà kíni ọmọ èèyàn ni ọmọ ntagbára àyàn ká ọmọ ntagbára ọmọ èèyàn ò lè ṣe kíni kò lè ká ànábì tọ́lọ̀ ń sọ fún pé sallallahu alayhi wa wípé àlìhùmọ̀ rẹ̀ ọmọ kírun lẹ́yìn fifty times a day torí bí irun ti rí ń pilẹ̀ nù o gbogbo ẹni tí wákàtí márùn dàbí òkè lójú rẹ̀ bọ́bá rí bọ́lọ̀ ti fi rán ànábì wá gan kí láwa ṣe òun ni pé nígbà àádọ́ta lójúmọ́ làbá máa kírun azizun azizun àlẹ́yìí òun náà lọ bẹ lọ́hùn lọ́lọ́hùn fi ń di ikù ní fi ń di ikù ló fi ku mélòó ló fi ku márùn tó mú wá láti Laylatul Isra wal Mi'raj bil mu'minina harisun aleikum kódà anabi ó ní kàkún olójú kòkòrò ń pa yín pé kí ni ọ̀rọ̀ yín lọ́rùn anabi ọgbẹsìn wa láti ní wa la azizun aleihi ma anitun harisun aleikum gbogbo ntí ó mú ọmọ lẹ́yìn anabi sórí rẹ lànàbi sànà rẹ sallallahu alaihi wasallam gbogbo ntí ó sì mú wa jìnnà sí parun anabi sànà rẹ ara ẹ̀ náà la wílẹ̀ kan ni pé ó ti tó kó ti sọ pé ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ nìyí ẹni ọba débẹ̀ ọlọ́wọ̀n ọ̀jẹ̀ yá ntọ́lọ́wọ̀n fẹ́ nìyí ẹni tí ọba débẹ̀ olùwà ni jẹ́ òsè fún un àmọ́ kọ̀ wá dúró kọ́dà yín tún lọ sọ fún àwọn èèyàn pé ẹ má wulẹ̀ débèbè rẹ̀ ń tún kọ dí ní tí ó jẹ́ okùnfà àbírin iṣẹ́ àbójú ọ̀nà lọ́ọ̀bì tí olùwọ̀bọ̀ fẹ́ látàrí pé kíni harisun alaykum bilmu'minina ra'ufur rahim kọ́dà adáàánú oníkẹ́ aláàjò mùmìnì ẹni tí òní fẹ́ kaburú ṣe mùmìnì òun là nẹ́bí sallallahu alayhi wa sallam. lẹ́yìn gbogbo eléyìí o fa in tawallaw fa in torí pé n ti ń jọ̀rọ̀ ọlọ́run ọba náà nù at-targhibu wat wat-tarhib gbogbo iṣẹ́ tọ́lọ́run rán àwọn ànábì ọlọ́run sáyé oríṣi méjì yìí náà ẹ wọn lójú kòkòrò ẹ fún wọn ní attraction tí wọn fi mọ̀ pé ah àlùjánnà mà dáa ìkẹ́ mà ń bẹ fẹ́ni ọba ṣe tọ́lọ́run at-targhib wat-tarhib ẹ tún wá dẹ́rù bà wọ́n o ẹdẹrúbà wọn pé bẹ́ẹ̀ ọba sì ṣe tọ́lọ́hún o kò ní lọ lọ́fẹ̀ẹ́ o ntọ́lọ́hún ó fi jẹ́ yá ni nítorí ó ṣe fún ni òun ló fi jẹ́ pé àwọn anábì ọlọ́hún kí lọ́lọ́hún fi ròyìn wọn mubashiran wa nadhira wọn fún ní irun dùnú nípa àlìjánná nípa ẹ̀san ọlọ́hún nípa àkẹ́ ọlọ́hún wa nadhira wọn sì ṣe kínní wọn ó ṣe kìlọ̀kìlọ̀ fún wa pé ẹ olúwa bá kíní kẹrẹ tó yìí bàbá mọ̀ fẹ́ jẹ́yàn ń yà náà kò sí ìyàtọ̀ kẹgbẹ́ tọlọ́run o la yu'azibu azabahu ahadun wala yusiku wasaqahu ahadun lórí náà gbogbo ẹ lọ́lọ́run ṣe ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam eléyìí náà ká wa gbogbo ẹni tí ń bá ń sọ̀rọ̀ ọlọ́run ọgbọdọ ma mọ yóò sọlọ, àwọn ànábì ọlọ́run iṣẹ́ méjì wa mubashiran wa nadhira ọ ọgbọdọ ma wáńgà kan tí a máa dùn àwọn èèyàn nínú kí wọ́n mọ pé n tẹ́ n ṣe yí ìròyìn ni ntọ́lọ́run fún yín ìró ọ náà. ẹ ẹ ọlọ́run ọjẹ́ yín yá nàzírù nù èyí wọn náà láyé kíni ọláyé tiẹ̀ ẹ dákun ẹ̀já sàkíyèsí rẹ̀ méjèèjì lọ́lọ́run fẹ́ràn àwọn ànábì ọlọ́run gbogbo ẹni tí wọ́n bá ń ròyìn pé ah, àwọn ètí ẹ ṣe wá àti tọ́ dẹ̀ rí kọ̀dá o máa ṣe èyí tí ó ṣe kíni tí ó dẹ̀ náà méjèèjì lọ́lọ́run fẹ́ràn àwọn ànábì ọlọ́run ẹni wọ́n bá sì sọ wá àti rẹ̀ di bàbá sàlá pé a bá débẹ̀ ọmọ tàkìtì ni pẹ̀lú ẹ̀rín èyí ń náà dá o nínú observation tèmi rí tèmi ò rí ní ẹnu bíi tèmi màmá láwọn ìlú mùsùlùmí òun ni ká sọ wá àti ìdílé ẹ̀rín ọkọ mọ̀ púpọ̀ nílẹ̀ yorùbá yìí ká sọ wá àti ìdílé ni ilé ẹ̀rín ilé àwàdà ẹ jẹ́ máa try láti strike a balance kódà ọba yìí pé gbogbo ìgbà ẹ wọ̀ náà ẹ ṣe nǹkan kan náà nàzírù nù ọyẹ kí bèṣára náà máa wá mubashiran wa mubashirina wa mundhiri torí náà ẹ wo bí olúwa sọ pé anabuwa muhammad sallallahu alaihi wa sallam azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur sẹmọkọrọ dùnú nù ẹni ọba wa sórí kunkun pẹ̀lú gbogbo eléyìí náà fàáyín táwa nìlá o bẹ́ẹ̀ bá wa lẹ̀ gbọ́ gbogbo ìdáhùn wí fún yín náà o bí wọ́n bá ṣe orí kunkun tí wọ́n yé yẹn yẹjú wọ́n yẹ yẹn padà kó mi tó ń pè wọ́n sí pẹ̀lú bá a ti fi ọ́ yìí náà à wàkúl hasbiyallah sọ fún wọn kó nídìí wọn sọ fún wọn pé kí ni anabi ò nídìí ẹnìkan hasbiyallah sọ fún wọn pọlọ nìkan tó mi ògbọ́n tó ń jí sí ọlọ́run ọba náà wọn náà wí bẹ́ẹ̀ fa in tawallaw má retí má retí nìkan ni ó kún ọ ọlọ́run nìkan ní kún ní jẹ́ padà ìwọ sọ ní ti ọlọ́run fẹ́ ṣe tẹ̀rì híbù ṣe tẹ̀rì híbù ara tẹ̀rì híbù náà ní fa ń tawàlá o fakul hasbiyallah wa nabi sọ bẹ́ẹ̀ fún wọn pé nídìí hasbiyallah olùwọ́ba nìkan ló tó mi la ilaha illa ọba tí ò sẹ́lòmíì tó tó jọ́sìn fún alayhi tawakkaltu ó lóun mọ gbára lé ẹ̀yin kọ́ wa huwa rabbul arshil azim òun sì lọ bá àlẹ́ ara sí tó tóbi eléyìí ni tó aya al-Qur'an al-Karim tó parí gbogbo wa náà má tá a máa ké ni. عن أبي هريرة رضي الله تعالى عنه قال ọ̀gá wa àgbà sọ̀hábì ànábì ńláńlá abu huraira radiyallahu ta'ala anhu ọlọgba hadithi wa kọlọkọlọ ẹdàkùn inú ẹni tó yẹ kéèyàn wá gbà tí ọmọ sàdúrà fún jojúmọ́ òun là abu huraira o èyí tó pọ̀jù nínú hadithi anabi tá a fi ń sin lọ́hùn lónìí tàǹgà wa abu huraira ni o gbogbo ẹni tí ń bá wa ń sọ̀rọ̀ abu huraira láì dáa kódà kìí ṣe mùsùlùmí ìgbẹ́njẹ́ máa ń bínú Abu Huraira àbí ń bínú ọ̀kan nínú àwọn sọ̀hábì ànábì sallallahu alaihi wasallam. Al-Imamu Malik ní nítorí ìpolúwa ní nínú Suratul Fath ńgbà tó lọ́n ròyìn àwọn sọ̀hábà ó ní liyaghiza bihimul kuffar liyaghiza bihimul kuffar liyaghiza bihim ay sọ̀hábà tọ́lọ́rọ̀ àwọn sọ̀hábà lóluwà ń bá bọ̀ níbẹ̀rẹ̀ محمد رسول الله والذين معه ala على الكفار. تجد في fi débi tó ní liyaghiza bihimul kuffar. ọgbẹ́ni tí sàhábẹ́ bá ń bínú kí lọ́lọ́ ń pè é kuffar kèfèrí ni o ẹnìkan ṣíà ẹnìkan ní kẹnìkan gbogbo ẹni tí ń bá ń sọ̀rọ̀ sọ̀hábẹ́ kan láì dáa àbí tí ń bínú sọ̀hábẹ́ ànábì kìí ṣe mùsùlùmí o ká sì jìnnà síru ẹni bẹ́ẹ̀ ẹni abásìrí ti ń rìn náà bèbè bẹ̀ ká tètè fà á bọ́bá jẹ́yìn tiwa ọ̀nà parun ni o ọ̀nà parun àti gbogbo ẹ̀yin tẹ̀ ń kàwé kíwé náà ẹ̀yin àwọn sọ̀hábẹ́ ìwọ̀n olóṣèlú kan ìwọ̀n ọ̀dọ́gbọ́n fún wàhálì àtẹkìnní jìnnà sí kàkúkà o gbogbo ẹni tí ń bá ń bínú ọ̀kan náà àwọn sọ̀hábẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lè yẹ kí ìgbọ̀ bíi hìmọ́lù kò fà á ẹnìkan ò ní máa bínú àwọn tó kẹ́ ẹ̀ máa tún máa àṣàbù ni kí ni tún máa literally tá a kàn gbé sọ̀hábẹ́ sọ̀hábẹ́ ẹ́ àwọn èèyàn ànábì àwọn ọ̀rẹ́ ànábì sallallahu alayhi wa sallam. òun ni alimami muhammad ibn abdulwahab nínú tíra yìí kan náà agbára kéwú débẹ̀ àwọn náà ń nà kọ́la rẹ̀ láti inú tíra alfagba ibn al-qayyim al-jawzi nínú tíra àwọn zadul ma'ad wọ́n lọ tiẹ̀ nílàáká ìgàn gbogbo ẹni tí ń bá ń wíwì kú yìí ń pa Abubakari tí ń wíwì kú yìí ń pa Umaru tí ń wíwì kú yìí ń pa Usmanu àti gbogbo àwọn sọ̀hábà tó kù náà ká pè kalẹ̀ ká pè sọ́ọ̀mọ̀ tó máa ń tó ń wí. ìyẹn ni pé oore lọ́lọ́run ṣe fún ànábì àbí aburú lójú tiẹ̀ ni o ó sì wáá júlẹ̀ sáàrin àwọn kìnìún àtẹkùn àtejò àti ìṣègbè bẹ́ẹ̀ ń ròyìn wọ̀nyí ìgbé èèyàn àárín wọn lọ́wọ́ á ṣe kí ni lọ́wọ́ àjò wọn sí bí ó rìnrìn àjò àwọn rẹ̀ ni bí wọ́n ń gbélé àwọn rẹ̀ ni. ó sì wáá fi ilẹ̀ bẹ́ẹ̀ ọdún kínní ọdún kejì ànábi sì fi kú kò sì kò sì rẹ́síkìú rẹ̀ àwọn eléyìí sì tún rẹ́yìn rẹ̀ òun tún lọ àwọn tún lọ ayé ọ̀rọ̀ kọ̀rọ̀ alimami ibn abdulhabi gẹ́gẹ́ bí alimami ibn Qayyim náà ti kọ́ wí èyí ò ní kankan tó kéèyàn òfin mọ̀ kọ́rọ̀ kọ́rọ̀ ní pé Abubakar yẹ ọ̀dà gbogbo wọn lọ́lọ́run wa dẹ ọlọ́run wa ọwa ọwa ọwa ọsọ̀bjẹ̀jì ànẹ́bí rẹ̀ sáwọn àwọn ejò ṣèdè aláìda ọlẹ́yìn aburú tẹ̀yìn ń wí lẹ́nu yín ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà làwọn àlùfáà fi ṣe kìlọ̀kìlọ̀ ẹni ọlọ́run bá ní ọ gbọ́ ọ̀nà ṣíà ọ̀nà ń bínú sọ̀hábà ọ̀nà ń sọ̀rọ̀ àwọn ìyàwó ànẹ́bí láìda ọ̀nà parun ni o ọ̀nà parun ni o kọlọ́nkọ́ má jẹ́ àparun o àmẹ́nitẹ́ bá rí nínú wọn ẹ lè máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ làákàyè fún wọn báyìí torí kírè jẹ́ wọ̀ wọ́n létí àmọ́ ẹ bá ń sí làákàyè wọn àwọn àlùfáà náà máa ṣe ọ̀kan ní yà tó sì bá làákàyè mú tẹ́ fún yìí náà pé ànábì tó ọlọ́run fẹ́ràn jù àbọ̀ gbà pé ọlọ́run ọ̀fẹ́ràn ẹnìkan tá ànábì òun náà ló ń gbà ìwọ náà ṣe o sì lè fẹ́ràn èèyàn o sì wá sọ̀rẹ́ńdà rẹ̀ fáwọn ọ̀tá rẹ̀ báwọn pé àwọn ni wọ́n máa wá gba bíi bọ́ọ̀lù kọ́dà wọn ó tún rẹ́yìn ẹ̀ <laughs> kọ́dà kọ̀ bá làákà yìí inú táwọn àlùfáà tún fi pè làákà yẹn ni tí ọba ti jìnnà àfẹnì ọlọ́mọba fẹ́ sànú nù wọn ni pé ìyàwó mélòó ni àlí ni àlí tẹ lóhùn nìkan lè èèyàn gidi èèyàn gidi làlí lọ́dọ̀ tiwa náà o tẹ́rà pẹ̀rẹ̀ àwa mùsùlùmí yòókù àti àwọn ṣíà ó dàbí àpẹẹrẹ mùsùlùmí sáwọn ẹlẹ́sìn míì ni ẹ̀wọ̀n kí bíyẹn bá dákọ̀ ànábì isa nísìnyí èèyàn gidi ni àbí èèyàn èèyàn gidi lọ́lọ́jọ́ ànábì ọlọ́run ni àwọn òṣèyàtọ̀ láàrin la nufarriqu bayna ahadin bójúrí nù àwọn òṣèyàtọ̀ láàrin sọ̀hábí ànábì gbogbo wọn lè yàn gidi àmọ́ láti sílà ká ìwọn kalẹ̀ àwọn àlùfáà ní tọ̀ aliyu bun abi tọ́líbi lọ́nà míì àdìmọ́ bẹ́ẹ̀ kẹ̀síìrì ń bẹ nù àwọn tó mú ilé jáde pé jẹ́ ń bí ọ́ ìyàwó mélòó ni àlí ní nínú àwọn ìyàwó tí ó ní tí ò tí ò rújú tí ò rújú gbogbo ìtàn òun lárábìnrin tí wọ́n pè ní alhanafiya alhanafiya òun ló bí ọmọ àlí tí wọ́n pè ní muhammadu ibnul hanafi. ọmọ àlè ni kí gbogbo wa gbà kí ni tàn ìyàwó yìí tó bí ọmọ fàlì ẹrú tí wọ́n kó lẹ́rú ní kíni lójú ogun ni ta ló wà lálàsẹ mùsùlùmí ń jọ́nà abubakar sèdè abubakar ló wá wò sùn pé tọ àlínú kan ìwọ tá a fún ọ <laughs> gẹ́gẹ́ bí olórí tí mo àti pín nǹkan tọ́tọ́ sí gbogbo mùsùlùmí tiẹ̀ nu àlìsí gbà ń sì ń súnmọ́ ó sì bímọ fún un ẹ sì ní ọgbà pé Abubakar ni Amirul Mu'minin ṣe èyí náà bálaka yìí mú bálaka yìí mú torí náà ẹ dákun ẹ ọlọ́run ọ̀sàmànà wa o ọlọ́run níjà àṣìṣe o ibi tá a ti yà lọ́bẹ̀ ni pé Abu Hurairah ń bẹ nínú àwọn tí wọ́n máa sọ̀rọ̀ kọ̀rọ̀ sí. Si ẹni àdúrà òun ní kíni òun là Abu Hurairah rọbì Abu Hurairah àti gbogbo àwọn sọhábẹ anabuwa Muhammad kíni Abu Hurairah tún fi ṣe wá lóore láàárọ̀ lọ́sàn yìí qala rasulullahi sallallahu alayhi wa sallam la taj'alu buyutakum qubura wala taj'alu qabri 'ida wa sallu fa inna salatakum tablughuni haythu kuntum wa saddihi kulla tariqin yusilu ila ash-shirk. kásà sàlátù fún anabi sallallahu alayhi wa sallam iṣẹ́ olóore tó pọ̀ jù kódà ká lọ Mẹdínà bàbá ráyè ká sálámà sá anabi níbi wọ́n sin sí iṣẹ́ olóore ni àmọ́ njọ́ tó bá ti di kọ́ fẹ́ máa sun wa mọ́ pé irú èyí tí ọ̀pọ̀lọpọ̀ ń dán wò lónìí àsìkò ájì la wà yìí gbogbo ẹni tí ń kọ lẹ́tà pé dákun bọ́ bá dé Mẹ̀dínà bá ń jíṣẹ́ fún ànábì ń wọ́n jíṣẹ́ fún ànábì o ànábì ní ń sọ̀rọ̀ yìí o ànábì ní la taj'alu buyutakum qubura ẹ má sọ àwọn ilé yín di kíni di sàárè bòyó àti kíni kò búrú wọn ò gbọ́dọ̀ pàdé ìtumọ̀ àdìsí yìí nù ilé àti kínní àti sàárè wọn ò gbọ́dọ̀ ṣe kínní wọn ò gbọ́dọ̀ pàdé níbi tá ànábì ti tuntun ma ètò ti sọ̀rọ̀ tó clear àdìsí yìí ń bọ̀ mí ni pé sọ́lù fi buyutikum sọ́lù bí ẹ máa kírun láwọn ẹnu lé yín a sì máa pa ìkírun ní kínní ní sàárè torí pé látẹ́jà àlóbò yóò tàkùn òbò rọ̀ gbogbo ọ̀nà sàárẹ̀ àti ilé pàdé ẹ̀dákun gbogbo ibi tí nǹkan yìí kù sí ẹja mú kú o. a yàrá tó wà nílẹ̀ yìí àwọn alájì ti níbẹ̀ làwọn fẹ́ sùn. àbí ẹlòmíín náà ń gbó ti ra lẹ̀ ilẹ̀ púlọ̀tì méjì náà ló ti yọ ibì kan kalẹ̀ pé ńgbà tí tán bá dé ẹ má gbé lọ ibì kan o. látẹ̀jà ló bò ló dàkún qubura ọ̀gá èmi àtẹ̀yìn ní ẹ má sọ lé yín tẹ̀ ń gbé kí ni ìtumọ̀ buyutu àwọn àlùfáà onílógà ní ìtumọ̀ buyutu jámù kínní bẹ́ẹ̀tù jámù olè wọ́n ní kí ló dé lima sumiya bẹ́ẹ̀tù bẹ́ẹ̀ta lèlìmọ̀ bíi ti lè anahu yubatu fi wọ́n ní nítorí pa àmọ́ sùn bẹ́ẹ̀ ilé ẹni tá à ń sùn ní Lárúbáwá fi pé bẹ́ẹ̀tù ní kínní bẹ́ẹ̀tù ìyẹn ni pé oorun béèyàn bá wà láyé ni o béèyàn bá fẹ́ sùn nísìnyí ó ní ọba ata kí ni tùmọ̀ ọba ata ọ̀nà mà ó sùn. ilé tí ẹ bá ti ń sùn látẹ̀jà àlùhà kò bù wọ̀ ẹ má sọ yóò di sàárè oorun ti sàárè oorun mi nù kìí sọ oorun ti ayé ọ̀tọ̀ ni bẹ́ẹ̀tù ọ̀tọ̀ ni kọ́búrú kọ́dà nínú èdè lárúbáwá torí náà ẹ dákun kò bá a mu kò bá a mu kò sínú lànà nàbì sallallahu alaihi wasallam kí a ilé tá à ń gbé ká yọ ibì kan kalẹ̀ pé kódà lómi ò ní family burial ground lélẹ́yìí pé gbogbo ẹni tó bá kún family kò a mu ẹ lọ bí tí wọ́n ń sin gbogbo mùsùlùmí sí ibẹ̀ náà ni ẹ sin èèyàn tìyín náà sí àǹfààní pọ̀ ń bẹ́ẹ̀. aranfani rẹ̀ ní pé gbogbo ẹni tí ń bá ń wọ bẹ̀ yóò pé kí ni asalaamu alaykum ahla diyaari al muslim gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ yín àyín mùsùlùmí aláàfin ọlọ́nkọ́ máa bá yín wọ́n ọ̀hún hàn ní àwọn èèyàn tiẹ̀ nírú oríire mi ni ẹni ọlọ́run fẹ́ràn ẹni ọlọ́run súnmọ́ yọ wá bẹ́ẹ̀ kí ọ ọ sọ̀rọ̀ ara àwọn àǹfààní tí ń ń bi ká sin òkú sí kíni ìtẹ́ mùsùlùmí nù. èèwọ̀ tiẹ̀ wá ni torí pé níta nàbì bá kọ́ annahayu yaqtadi at-tahrim annahayu yaqtadi bá nàbì bá ní ẹ má ṣe nǹkan kí ni túmọ̀ ẹ̀ èèwọ̀ ni ìtumọ̀ ẹ̀ ni pé èèwọ̀ ni lá ẹ̀ gbọ́dọ̀ lá taj'alu buyutakum qubura kí ló dé tá nàbì fi bẹ́ẹ̀ àwa ti ń rí lónìí àwa ti ń ṣe kíni torí pé sàárè tí ń bẹ ńlé ni ó fi di pé nǹkan kan ṣẹlẹ̀ láwa gbé ọ̀lọ́ sálámà sáwọn àgbàlagbà sẹ́mi kí tó báyìí pé yọ kọ́kọ́ rìn bíi ẹ́ bóyá ńgbà tí ọba fi jí tí ọba fi mọ́júmọ́ ọlọ́run lè pé kọ́rẹ́ǹtì ó ṣe wá sí fún àmì ìtọ́ rọrùn tí ó kàn sílẹ̀kùn tí ó bọ́ bẹ́ẹ̀ àwọn ojú ọ̀nà ṣíríkù òun là nẹ́bi tí ọwọ́ akọ́kọ́rọ́ fi ti eléyìí náà pé ẹgbẹ́ òkú kò nu létẹ̀ ń fún un májèṣe ìtọ́ ni ó ti bẹ̀ ń wọlé pé à ẹ ẹ ẹ sálámà sáwọn àgbàlagbà ẹ lọ́bàn àgbàlagbà gbọ́ ọ̀rọ̀ yìí lé o gbogbo ẹni tí ń bá ń ṣe léyìí ń kódò ó lè gba ìsìláàmù kó lọ́wọ́ yẹn o torí kí ni ń jẹ́ ìsìláàmù òun ni la ilaha illallah kò sẹ́nìkan tá a máa jọ́sìn fún àfọlọ́n ká sì máa pè yàn sàdúà kí lànà bí pé ìbáàdà ẹ̀sìn ni o ẹ̀sìn ni o torí náà arọ ọ̀nà tá ànábì fi tilẹ̀kùn gbogbo tó lè wọ́ni lọ bí ẹbọ ṣíríkù òun ni ọ̀hán náà ká máa sin òkú sí inú ilé tá à ń sùn inú ilé tá à ń gbé la taj'alu qubuyutakum qubura wala taj'alu qabri 'ida sàárè tèmi ànábì sallallahu alaihi wasallam bí wọ́n bá sin èmi ànábì náà ṣe ànábì ń sọ ọ́ kalẹ̀ ẹ má sọ ọ di ayidu kíni jẹ ayidu ọdún àmọ́ àwọn àlùfáà nù lóga nù èdè gbàgbà àti túmọ̀ bẹ́ẹ̀tù wọn ní kí ló dé lima sumiya al-idu ida li annahu ya'udu taratan ba'da ukhra ìpìlẹ̀ èdè táàfi pé idu ní idu minal esh minal awu ntí bá máa wá repeatedly bàbá yípo ọdún yóò tó a tún rí i pé déètì yìí lọ́dún tọ́lọ́ lọ ó tún ti dé a tún ṣe bọ́ba tún dọdún míì a tún ṣe ń jẹ́ kí ni ṣe ń jọdún ìyẹn ni pé níta ànẹ́bí ń wí bíi ni pé ànẹ́bí ọ̀nà méjì ló tú sí bẹ́ẹ̀ yẹn bá gbọ́ yé pé ẹ mọ̀ sọ sàárè mi di ídì ìyẹn ni pé kẹ ọ̀pọ̀lọ̀ wá wá sàárè ànẹ́bí ọ wá tẹ́gbá kalẹ̀ gbé ẹja jẹun à ń sọdún èèwọ̀ lè yín àmọ́ ní pàtàkì ń dá nábì jẹ́ ń wí bí nípìnlẹ̀ limasumi yàlẹ̀ ìdú ẹ̀yìdá ìyẹn ni pé ẹ má sọ sàárè mi di ibi tẹ́ ẹ máa ṣe kínní tẹ́ ẹ máa pààrà tẹ́ ẹ máa pààrà tẹ́ ẹ máa pààrà gẹ́gẹ́ bọ́dún tí ì máa pààrà la taj'alu qabri ẹ̀yìdá. òun ni ó fi jẹ́ pé ní ẹ níbà nù àkọọ́lẹ̀ nù àwọn kankan nù àwọn tó fẹ́ràn ànábì jà wa lọ sallallahu alaihi wasallam tí wọ́n gbé lu Mẹdínà ńgbà tá ànábì ò sí mọ́ pé bí wọ́n bá ti jí wọ́n kọ́kọ́ dé sàárẹ̀ ànábì àbí lọ́sọ̀ọ̀sẹ̀ wọ́n lọ kí ànábì ẹ àbí ní oṣooṣù wọ́n lọ kí ànábì ní sàárẹ̀ fún èsì bẹ́ẹ̀ torí pa ànábì kìlọ̀ fún wọn pé látẹ̀jà ló kọ́ bírí ẹ̀yìn kí làǹnábì ń ṣe ń bì yìí náà ṣáàdùn kulli tariqin yusilu ila shirk. àwa ti ń rí lónìí nígbà bá ti di pé à ń pààrà sàrí ànábì sallallahu alaihi wasallam ibẹ̀ ẹni náà ni ó ti máa di pé ẹ wí rí lálẹ́ àná ń fún wọn <laughs> kíní tẹ ní ń báyìí òun pé kànábì ọba yín ṣerí kò ń bọ̀ kọ́tì ẹ̀ tó wá débẹ̀ ànábì ní látẹ̀jà ló kọ́ bírí ẹ̀yìn fa inna wasallu alayya èyí wọn ò sì pé kọ mẹsàsà láàtù fún mi ànábì tó ti mà béèrè sẹyìn ó béèrè tí wọn á ń dáhùn kalẹ̀ yẹn gba àwọn àni àmàmà lọ sáà ní sàsà láàtù fún ni fa inna salatakum tablughuni haythu kuntum gbogbo bí ọba wà láyé fàṣà rẹ ránṣẹ́ sí èmi ànábì sallallahu alaihi wasallam yọ ọdọọdọ mi mọ̀wulẹ̀ lọ gé tíkẹ́ẹ̀tì lọ ra tíkẹ́ẹ̀tì lọ gba fíìsà pé àfẹ́ lọ kí kábàárì ànábì sẹ́lómi ń wí jáde lẹ́nu lónìí àfẹ́ dé àfẹ́ dé kábàárì ànábì sallallahu alaihi wasallam kódà o bá ànábì bá ní látẹ́jà ló kọ́ borí ẹyin dá sàárè tà ànábì ọlọ́run ẹni tí ó tó ànábì ọlọ́run kọ́ káwa náà máa dáhùn fúnra wa ńgbà ànábì ọlọ́run bá ní sàárè mi ẹ má máa pààrẹ̀ ẹ̀ gbogbo ẹni tó ṣe pàfijọ jimá àbí bí jimá ò dé ni ò ní lọ sàárẹ̀ àfa rẹ̀ níbẹ̀ láwùjọ yìí àbí bí jimá ò dé àfi bọ́dún kan ò dé àfi bí wọn ò ní ṣíṣe kan dílé wọn ni wọn ò ní lọ sàárẹ̀ àlùfáà àbí baálé ilé àbẹ́ni ọ̀sẹ̀ wọn lẹ́ńbẹ̀ kódà wọn ò tó ànábì ànábì gan ló ní látẹ́jà ló kọ́bírí ẹ má sọ sàárẹ̀ tẹ̀mí ànábì gan di ní tẹ́ máa para bọ́ba ikẹ́ fẹ́ sàṣàlátù fún mi ni sallu alayya ẹ sàṣàlátù fún mi fa inna salatakum tablughuni haythu kuntum gbogbo bí ẹ bá wà òun la sàṣàlátù yóò ti wá bá mi. sadduhu kulla tariqin yusilu ila ash-shirki. Uh... وعن علي بن الحسين علي بن الحسين تجمع علي ابن أبي طالب olùwàkọ́ mọ́sáàsì àlékún yọnu rẹ̀ مرفون gbogbo wọn òun lẹ́ẹ̀fì rí i pé mo sọ̀rọ̀ kan fún yín lẹ́ẹ̀kan mo ní ọ̀rọ̀ àwa mùsùlùmí yòókù alùsùnà tó fi yàtọ̀ fáwọn tí wọ́n ń pera wọn ní ṣíà ó dàbí ọ̀rọ̀ mùsùlùmí sí kínní táwọn ẹlẹ́sìn mi pé láàánú fàríkù bayna ahadin minhum. Aliyu bin Hussein ni Muhammad Sheikh Muhammad Abdullahi bin gba àdìsí rẹ̀ wáyé inú àwọn ìmáàmù lọ́dọ̀ àwọn tani lọ́dọ̀ àwọn ṣíà òun ẹ mẹ́jẹ nìkan ó fi búburú gbòyìn lójú ìwọ̀n fẹ́ràn alùbẹ́ẹ̀ wọn àwọn aráalé ànábì àgbà fún súnà ní kóòtù àdìsí tani yìí àdíìsì ọ̀kan nú àwọn ìmáàmù àlèbẹ̀t àbí ọ̀tán aliyu ibn al-husayni ibn aliyi ibn abi talib aliyu yìí lọ́dọ̀ tiwọn òun ni ìmáàmù tọ́yọ́ lọ́kàn lẹ́yìn aliyu lẹ́yìn hasanu lẹ́yìn husaynu ọ̀kan tani aliyu ibn al-husayni òun làwọn ń ka àdíìsì tiẹ̀ nínú tíra tani nínú tíra al muhammad ibn abdul wahab kọ́dà ẹni ó tún gbajúmọ̀ ẹ̀ kà á padà kà ń bì yìí náà sheikh ama gba hadithi wa látọ̀dọ̀ kínní jaafar sọ̀dì jaafar asọ̀dì ní àwọn àyínmọ̀ àwọn náà ìyẹn ni pé àwọn ni wọ́n sì ni wọ́n sì gbọ́ àwọn òṣèyàtọ̀ láàrin gbogbo àwọn sọ̀hábì ànábì àṣèyàtọ̀ láàrin gbogbo àwọn tábìí sọ̀hábà ànábì sallallahu kulluhum min salafina as aṣáájú wa gbogbo wọn gbogbo ẹni tó bá wá fẹ́ ṣe báwọn kèfèrí ti ṣe tó pín ọ̀bẹ tí ń fi ń pín àwọn ànábì ọlọ́run pé àwọn kan ti wa àwọn kan ti yín bá a ti kọ́ òun náà lákọ̀ ẹni ọmọbẹ tí ń pín àwọn sọ̀hábì ànábì pé àwọn kan ti wa àwọn kan ti yín kí ni lànà tiwa tá ànábì gbé wa òun ni pé kò síyàtọ̀ láàrin wọn kò síyàtọ̀ láàrin àwọn ànábì ọlọ́run látòkè délẹ̀ kò sí yàtọ̀ láàrin àwọn ọ̀rẹ́ àwọn èèyàn àwọn sọ̀hábẹ́ anabuwa muhammad sallallahu alaihi wa sallam àti ahlul bayti nù wọn àtẹni tí e ṣe ahlul bayti torí náà ẹ̀kọ́ ni torí bẹ́ẹ̀ lómi ọba wí ní ìsìn pé àwọn kórìíra àwọn ahlul bayti àwọn ń jà fún ahlul bayti kọ̀sẹ́ni ó fẹ́ràn ahlul bayti jà ahlus lọ ọlọ́nkọ́ mọ̀ yẹ ìgbà tẹ́ ti ka anibuna abasi yẹn àbí anibuna abasi asuni rọ́bì yàlọ́hu. anhuma nínú àwọn àgbà alùbẹ́dì ibn abbas radiyallahu ta'ala anhuma torí náà hadithu yìí an aliyi ibn al-husayn látọ̀dọ̀ al-imam ali ibn al-husayn ibn aliyin ibn abi talibin radiyallahu radiyallahu anhum ay an ali wa an al-husayn wa an ali. أنه رأى رجلا يجيء إلى فرجة كانت عند قبر النبي صلى الله عليه وسلم ويدخل فيها فيدعو فنهى وقال ألا أحدثكم حديثا سمعته من أبي عن جدي عن رسول الله صلى الله عليه وسلم قال لا تتخذوا قبري عيدا Aliyu bin al-Husaini ọmọ ọmọ ọmọ ọmọ tani anabi ara àwọn ọmọ ọmọ ọmọ Fatima nù radiyallahu ta'ala anha ẹgbẹ́ kìnnì kọ̀ọ̀kan ẹnìkan tó bàbá ń sọ̀rọ̀ anabi àgbẹ̀ yẹn ọba kábùkù lógún tọ̀ ẹgbọ́n tó wí o wọ́n lálẹ́ yìí gan fún rẹ̀ ra'a rajulan yẹjiwu ilà fúrújátin kánat ẹ̀ndà kọ́bìrì nàbí sọlá ọ̀sọ́lá ibì kan bẹ bóyá bí yẹ̀pẹ̀ àbí bí ibi téèyàn lè gbàdé bí ihò àbí bí kótópó kan ó ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bí sàárè ànábì sọlá ọ̀sọ́lá ó wá ọ̀bùdáàfù pé ọkùnrin kan ń kó sínú rẹ̀ níbi kótópó yìí ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ sàárè ànábì kí ni ń dẹ́wó fàyẹ́dìn o nígbà tó ń lọ náwó tó ń ṣe <laughs> àdúrà ńbẹ. kí ni Aliyu bin Hussein ṣe fana ha ó lé kú mẹ ó lé kú mẹ ọkọ̀ fún ọmọ ọmọ ọmọ tani anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ni wọn sọ báyìí njọ náà pé ala uhaddithukum ẹ jẹ́ ń sọ àdìsí kan fún yín ẹni tí ẹnu rẹ̀ gbarun tí ali ibn hussein wí kò sí láyé mọ́ lónìí kò sí ẹ gbọ́ sami'tuhu min abi bàbá mi lọ sọ fún mi ọ̀rọ̀ àlọ́ kéwù ń ta kọ́ sami'tuhu min abi an jaddi bàbá mi náà ní bàbá tòun náà ló ṣe kí ni lọsọ fóun tanijadu rẹ yìí aliyu bin abi talib ọtàn kílógù arọsúlélàhí sọlọlọ bàbá bàbá mi lọ gbọ́ lẹ́nu anabi báyìí sọlọlọhu alayhi wa sallam ọlọ anabi ní látàtàkìlù kọbìrì ẹyìdá àbí ọtàn aliyu bin al ọlọ́run gbọ́ lẹ́nu alḥusainu ibnu ali òun náà ló ń gbọ́ lẹ́nu aliyu ibnu abi tọ́ọ̀lìbì ẹni ó gbọ́dọ̀ ànábì dàgbà tá ànábì fọmọ bíbí inú rẹ̀ fún ọ̀fẹ́ níyàwó torí bẹ́ẹ̀ yẹn bá tán rẹ̀ ẹnìkan ò lè fẹ́ràn ànábì dàwọn eléyìí lọ. ìlànà ni ẹjẹ́ àtẹ̀lé ìlànà ló sún àwọn débì pé bàbá wa ni torí ẹlòmíì ọ̀gbọ́yé kápárọ̀wà kò sẹ́ni tí ń bínú ilé tọ́lọ̀ ń bá ní kí ọ̀la ọ wà àbí káwọn àlùfáà ọ wà kìí ṣe pé àbí wọ́n sì ń tẹnu wọ́n ń fẹnu ba gbogbo ọlá alẹ́ wa jẹ́ wàláì kò rí bẹ́ẹ̀ nígbà tí ọ̀sán afá jí wọn ni ò jẹ́ wọn mọ iyì wàláì kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ń taari nì ń taari nì àwọn tó nílé nì ilé ọlá ilé mà ilé ànábì ọlọ́run ìlànà ni òun gan fúnra ẹ̀ ló ní jáde kó ń bẹ̀ wọn bàbá mi wí fún mi ọgbọ́ lẹ́nu bàbá bàbá tiẹ̀ náà fọgbọ́ tààrà láti ẹnu tani láti ẹnu ànábì kí ló wí fún látàjà àlò kọbírí ẹ má sọ sàárè mi di tẹ́ ẹ má para o ẹ má sọ sàárè mi di kíni ntẹ́ máa pààrà wala buyutakum qubur ẹ sì má sọ àwọn ilé tiyín náà di sàárè ilé ọ̀tọ̀ sàárè ọ̀tọ̀ wa sallu alayya àmì ẹ̀ sàṣàlátù fún mi iṣẹ́ olóore làṣàlátù fa inna taslimakum ní rìwáyà tẹ̀kan fa inna salatakum méjèèjì náà lọ wọlé kí là á máa wí bàbá sàṣà aláàtúfà nàbí sallallahu alayhi wa sallam fa inna salatakum sallallahu alayhi fa inna taslimakum wa sallam. àṣàlátù náà ní wí rìwáyà tẹ̀kan àti rìwáyà ti eléyìí gbogbo àṣàlátù yín yabulugu ní yóò wá bá mi àyìnà kùntùn gbogbo bí tẹ́ bá wà láyé àyìnà lànàbí àtọwà ní bòyọ òrùn àtọwà ní ibùwọ̀ rẹ̀ fa inna taslimakum yabuluguni níbi rìwáyà tẹ̀kan fa inna salatakum tabuluguni àyìnà kùntùn nù àyìnà àbí àyìnà ni lọ́wọ́ àmì ti haitu lọ́wọ́ àmì haitu ń naam haythu kuntum eléyìí ayna kuntum àmọ́ ibi ìtumọ̀ àwọn ọ̀yàtọ̀ ìtumọ̀ kan náà ni pé gbogbo bí tẹ́ ẹ bá ṣe kíni gbogbo bí tẹ́ ẹ bá wà haythu kuntum àbí ayna kuntum gbogbo àyè yòówù tí ẹ bá wà àsàlátù yín ọlọ́wọ́n máa mú bá èmi ànábì sallallahu alayhi wa sallam ọjọ́ ti lọ insha yàrá mi létí a lè bẹ̀rẹ̀ fi masailu ń gbà mí. torí ká tó pàdé báyìí insha allah yóò dẹ̀yìn ọdún nígbà pẹ́ kan lóṣù ní ọlọ́run ní káyé máa wà ní báyìí náà ẹ̀ẹ́ mo wá fẹ́ kí n sọ àwọn tí àsìkò rẹ̀ ó ti kọjá nígbà míì tá a bá pàdé òun ni ta kọjú sí báyìí ní nǹkan bíi ọjọ́ mẹ́fà sísìn àbí ìyẹn ni pé oṣù tí a máa ṣe hajj oṣù yìí náà là á máa sọdún iléyá kánra wa létí kí làwọn òfin kí làwọn ìdájọ́ kí làwọn àǹfààní tí ń bẹ ń bi ọjọ́ tí ń bọ̀ wáyìí tí mo ní bóyá lọ́jọ́ mẹ́fà òní torí gẹ́gẹ́ bí kàlẹ́ndà tí wọ́n ń kà tá a kì í mọ̀ bóyá ń gbà wọ́n bá rúṣu ó ṣe déédéé rẹ̀ àbí yóò ṣe kínni àbí yóò yapa díẹ̀ mùsùlùmí ẹ̀ ka kàlẹ́ndà fi sin lọ́hùn o àmọ́ nǹkan kàlẹ́ndà kó ṣe kínni fún wa ní the likelihood pé bò ní unlikely kó rí láàfin máa pé òní yìí ni twenty fifth twenty five o lòlùkọ́ádà ṣé ń túmọ̀ pé bóyá jimá ti ń bọ̀ àbí sátọ̀dé níbàwọn bí wọ́n bá ti rọ́ṣù ní ọ̀jẹ́ ọjọ́ kìíní oṣù. ذو الحجة إنه إنتي أنا راوالتي نبي النبوة محمد صلى الله عليه وسلم لأنه حديث ابن عباس رضي الله عنهما قال النبي ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء anabi sallallahu alayhi wa sallam ni àwọn iṣẹ́ olóore gbogbo iṣẹ́ olóore òun ni iṣẹ́ tọ́lọ̀ ń pa wá láti pé ká ṣe kò sígbà tọ́lọ̀ ń fẹ́ kéèyàn ó ṣe é tọ́ dáa tọ́ wọlé tó wu ọlọ́run tó ju àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wá yìí àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá wo ọjọ́ kìíní zulhijja eh, ọjọ́ kejì zulhijja ọjọ́ kẹta zulhijja títí tí ó fi di ọjọ́ kẹwàá ìjọhùn náà lọ́jọ́ ọdún kọ́ra àwọn sọ̀hábẹ́ ni à kò síṣẹ́ tí ó lórí bí yẹn bá lọ jihadu ńkọ́ ànábì ní kọ́ra jihadu tó àyàfi jihadu tó jù lọ ní ẹni tó lọ jihadu pẹ̀lú ẹ̀mí àtowó rẹ̀ tí ó sì mú kankan bọ̀ èyí ò nìkan níṣẹ́ tiẹ̀ jẹ ni ọba ṣiṣẹ́ dáadáa láwọn ọjọ́ wo láwọn ọjọ́ mẹ́wàá yìí tẹ́lẹ̀ pé àǹfààní golden opportunity ni torí náà ẹ dákun ọjọ́ náà kò fẹ́rẹ́ báyìí mùsùlùmí lẹni tí máa wo àwọn àǹfààní báyìí gẹ́gẹ́ bọ́lọ̀ ń ti mọ àwọn àlùfáà dára ń tọ́lọ̀ ń fi ṣe bẹ́ẹ̀ fálẹ̀ ń mọ̀ yìí òun ni páwa la nínú ọjọ́ tí ẹ̀mí rẹ̀ kúrú jù tàbá kọ̀m̀pí ara wa sáwọn kínni àwọn àlùmọ̀ ànábì tó ti lọ bẹ́ẹ̀ yẹn ọmọ gbogbo ẹ̀ ọdún mélòó ni ọlọ́run ní ànábì Nuhu bí ẹ níbi jíjí ọlọ́run ẹ ọdún mélòó nine hundred and tọ báwọn ti rí nù àmọ́ ànábì nínú tí ọlọ́run ṣètò ni pé àmàrò ummati bayna sittina wa sab'in èyí tó pọ̀jù náà yóò máa tẹ̀mí lẹ́ni tí ó máa kú láàrin sixty àbí seventy ànábì fúnra ẹ̀ sixty three ló kú sallallahu alayhi wa sallam àwọn àlùfáà ní bóyá ń lọ́lọ́ fi kọ́mpẹ́ṣẹ́ẹ̀tì àwa ló fi wá fún wa láwọn ọjọ́ kan kìí pọ̀ alimami abu ọkumanu nahadi ọlọ́wọ́n ọjọ́ mẹ́wàá mẹ́wàá kan bẹ nínú ọdún mẹ́wàá mẹ́wàá mélòó lódì ọgbọ̀n kana salafu salihu yu'azzimuna salasa asharat wọ́n ẹni retá ń tẹ̀lé wọ́n yéé fi àwọn mẹ́wàá mẹ́wàá lẹ́ẹ̀mẹ́ta kan ṣe é o العشر الأخير من رمضان والعشر الأول من ذي الحجة والعشر الأول من محرم wọ́n fi ṣe torí pé àwọn ọjọ́ yìí ọlọ́run wá dẹ àǹfààní kalẹ̀ sí wa ọ wá ṣiṣẹ́ tó yẹ pé ní bọ́ ọ bá ṣe méjì mẹ́ta mẹ́rin rẹ̀ ọ̀fẹ́ lè bẹ́ ni ó lo nine hundred and fifty years náà nípa ṣíṣiṣẹ́ fún ọlọ́run ẹ inú àwẹ̀ Laylatul Qadri khayrun min alfi shahari alifu shahari bẹ́ẹ̀ bá wò ó ìtumọ̀ rẹ̀ ni pé n tó lé ní eighty three years eighty three years àtòsù díẹ̀ iṣẹ́ òrùjọ kan bọ́lọ̀ ń bá gbà á ọdún yìí sẹ́rí pé ọlọ́run ntí ọtí tí ò fún wa níbi kẹ́mi ogún gbọ̀n náà ń rọ́pò rẹ̀ fún wa níbi irú àǹfààní yìí tí ò àlùmọ̀ tó lọ àmẹ́lòmíì náà mà ọlọ́lọ́mọ ilé látò kájúrì jẹ́ ọ̀tẹ̀ mọ̀gbẹ́ àtó ti lọ ní kọ́dà ọlọ́jà jẹ̀mí lọ ẹ̀mí tó dé náà tó ti lọ ní kọ́dà ṣètọ́ ni ọmọ fẹ́ bẹ́ẹ̀ wàláì ọ̀kan lélẹ́yìí tó tún súnmọ́ wa yìí òun làwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wa oṣù lòlẹ́jà ànábì wa ní al-amalu as-salih ànábì òfin kọ́ ìdùsí kí là nàbí wí sallallahu alaihi wasallam iṣẹ́ dáadáa kí ni iṣẹ́ dáadáa òun ni ntọ́lọ̀ ń fẹ́ àti gbogbo ntọ́lọ̀ ń bá ní ọ̀rọ̀ ọlọ́run tilawatul Qur'an bọ́ọ̀bá lè sọ odidi alukur'an kalẹ̀ kọ́dà bọ́jẹ̀ kan lọ láàrin ijọ́ mẹ́wàá yìí min al-amali as-salih an-nawafilu mànyànáfílà yàn lọ́sàn-án yàn lálẹ́ min al-a'mali asọ́dàkọ̀ bó o ti ní ma àbí bó o ti ní tó tó tọ́ pọ̀ nìna fọwọ́ bọ̀ ọ̀nà òfin ṣe sàárà láwọn ọjọ́ yìí mínà àmàlì sọ̀lẹ̀. birrul walidayn ṣe dáadáa sáwọn òbí rẹ láwọn ọjọ́ ìjẹ́ ọ yàtọ̀ mínà àmàlì sọ̀lẹ̀. sílàtul arham dá rẹ pọ̀ gbogbo ntí wọn náà rí i pé fámìlì yóò dùn mọ́ ń dìde ìjà yọ parí láàrin ọjọ́ mẹ́wàá yìí bọ́lọ̀ ń bá fún ọ sí sórí rẹ o sílẹ̀tú àlàrà dàbí rẹ pọ̀ mẹ́nà àmàlí àsọ̀rọ̀ ẹni tó ti lọ kí pẹ́ mọ̀lẹ́bí lọ kí mẹ́nà àmàlí àsọ̀rọ̀ gbogbo sí olóore lànàbí pé téèyàn bá mọ̀ ọlọ́run fẹ́ báyìí ọlọ́run fẹ́ báyìí ṣe é nínú àwọn ọjọ́ yìí nínú ẹ̀ náà ni àsíyá ààwẹ̀ nítorí ń wí ààwẹ̀ kan yìí ni pé ó nídìí ká pa àwọn àkíyèsí kan kìí ṣe pé oṣù ààwẹ̀ míì tún dé o torí láì bá tẹ̀lé òfin àá la fẹ́ tẹ̀lé òfin àá tún wá kọjá ààlà àwọn ẹlòmíì nísìnyí kọ́dà wọ́n ń kéde pé àwẹ̀ kan fẹ́ bẹ̀rẹ̀ o kọ́dà wọ́n tún ọ̀gánáìsì wáàsí pé wáàsí dojúmọ́ láwọn ọjọ́ àwẹ̀ yìí àtún dàbí ọ̀daràn mẹ́rin aláfẹ́ súnmọ́ lọ́hùn àtún àtún àtún rìnà àdáda lẹ́sìn àkọ́kọ́ àkíyèsí ni pé kìí ṣe dandan kéèyàn gbààwẹ̀ láwọn ọjọ́ yìí tọ́ra nábì òkè gbààwẹ̀ láwọn ọjọ́ yìí nítorí ni pé àlàámẹ́lú àmọ́ àwẹ̀ náà kó ń bẹ̀ torí pé àwẹ̀ náà ń bẹ nínú kínní ẹ̀hẹ́n a gbọ́dọ̀ gbọ́ yé jù báwọn lọ nínú àwọn ìṣe olóore àmọ́ ká wá sọ ọ́ di bí ìgbà tó ipá nẹ́bí òwì nǹkan ní àfi pé ẹgbàáwẹ̀ o àyàn gbọ́dọ̀ fàwé àwọn ọjọ́ yìí ṣe o kò rí bẹ́ẹ̀ àmọ́ àwẹ̀ náà ń bẹ nínú àlàámẹ́lú àsọ̀lẹ̀ ọ̀kan lọ lágbára ń bẹ ní méjì ní mẹ́ta ní mẹ́rin ni àmọ́ ọ gbọ́dọ̀ gba gbogbo ẹ̀ pé kọ́dà bí yẹn bá fẹ́ gbà wẹ̀ bàbá ipá wẹ̀ ni àlàámẹ́lú àsọ ẹ̀ torí pé wọ̀ haramu ni ká gbà wẹ̀ ń jọ ọdún ẹ dákun èèwọ̀ ni o àìgbà wẹ̀ lọ́jọ́ kínní lọ́jọ́ ọdún ọjọ́ ọdún àwẹ̀ ni àbọ̀jẹ́ ọdún ilé yàtọ̀ súnmọ́ wa ìkọlọ̀ ń wa dáadáa ìtumọ̀ ẹ̀ ni pé o lè gba àwọn ẹjọ́ mẹ́sàn-án bàbá rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ọ̀bẹ̀rẹ̀ láti jọ́ tíbi ìlẹ́jà tán bá ti ní wọ́n rọ́ṣù wọn ó kéde eléyìí tẹ̀ rújú torí pé láti mọ́kà wọn ó kéde ní nàìjíríà náà torí pé náà ni wọ́n mọ̀jọ́ tí wọ́n ó gun àrọ̀fà ẹ̀rí àwa náà ó ti má wa náà lẹ́nu èmi náà ni wọ́n ó gun àràfà wọ́n yẹ gun àràfà o ọlọ́wọ́ sànù wa yẹn <laughs> ẹ̀ níjọ́ ni wọ́n lọ àràfà tọ̀rọ̀pọ̀lọpọ̀ alálàájì ni ó ti pàdé wa ní àjìnú ẹ̀ǹgà mi ò rí òkè kankan <laughs> bẹ́ẹ̀ sì ni èèyàn ó gùn lọ́jọ́ ni wọ́n lọ àròfá béèyàn bá tiẹ̀ wá lè gba àwẹ̀ mẹ́sẹ̀ẹ̀sán yìí àwẹ̀ tijọ́ àràfá yìí ó tún wá da púpọ̀ ó da púpọ̀ anabi wa muhammadu sallallahu anabi níbi yẹn bá gba àwẹ̀ ẹjọ́ yìí tí ọlọ́run sì gbà á kọ́dọ̀ ọlọ́run lè fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan tó lọ àtọdún kan tí ń bọ̀ kó fi parẹ́ fún yín torí náà bó ti rí nù nípa tìkìnnì ní ẹ bá fẹ́ gba àwẹ̀ ọ gbọ́dọ̀ gba àwẹ̀ níjọ́ ọdún kọ́dà bó ṣe pé nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí náà ni ọjọ́ ọdún bọ́ sí nínú àkíyèsí tá a tún pè àràfọ́ ò lè má yí yí yí kọ́ bọ́ síjọ́ sátidé kò ṣeé ṣe. báyà láàrin ọdún mélòó yóò tún yí yóò bọ́ jimá yóò bọ́ gbogbo ọjọ́ ayé ni àràfọ́ ọmọ ẹsẹ̀ kínní. ìwọ̀n ń fa káwọn kan béèrè pẹ̀lú pé wọ́n fẹ́ tọ́lọ́run ṣe náà ni pé à wọ́n mẹ́lá ní kéèyàn ọmọ gbá sátidé sátidé bọ́ sí lè gbà èsì ni pé jà da ojú ṣẹ̀ríà ẹ má jà fi orí wọn gbára wọn kò gbára wọn ẹ má gbààwẹ̀ ńjọ́ sátidé ànábì sọ̀dí rẹ̀ sallallahu alaihi wasallam torípọ́jọ́ táwọn Yahudi máa ṣe kínni ọjọ́ ni làwọn máa ni wọ́n gbà pé ọjọ́ ẹ̀sìn lọ́jọ́ tó lọ́la lọ́jọ́ jimá ti rí fún àwa àwẹ̀ mẹ́gbàwẹ̀ ńjọ́ sátidé ń bẹ lára kínni khalifu al-Yahudi ṣe ti yín lọ́tọ̀ kí wọ́n ṣe ti wọn lọ́tọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn yìí o. gbogbo ẹni ọba lànìyàn kó n fẹ́ gbààwẹ̀ lọ́jọ́ sátidé ọ̀hún àhàrà ya sátidé ti ń bọ̀ ìmọ̀ fẹ́ gbààwẹ̀ ẹ sọ fún pé kí ni haramu ni anabi ni ọ̀dà má jọ àwọn tọ̀hún. àmọ́ mo fẹ́ gbààwẹ̀ ọjọ́ àràfá gbogbo ọjọ́ tó bá bọ́ sí wàhùwà halalun halalun halal òun lè yí tó rin lẹ̀ jù ọ̀rọ̀ àwọn onímọ̀ إنما الأعمال binniyat mo fẹ́ gbá wẹ̀jọ àròfá wọ́n wá rọ́ṣù àwa kà ọjọ́ àràfá wa bọ́ sí kínní àwẹ̀ kìlọ̀ ń gbà bàbá bì wọ́n náà àwẹ̀ sátidé àbáwẹ̀ àràfá bójú rí nu ẹni ọba jẹ pa ní àwẹ̀ àràfá pé àgbòjọ tá bá bọ́ sí mo fẹ́ bá jẹ́ bẹ́ẹ̀ nẹ́bí ń sọ pé ẹgbẹ́ àwẹ̀ yọ fà làásì pé àfàràfà tó bá bọ́ sí ọjọ́ àdábì òwì bẹ́ẹ̀ wa ta'khirul bayani an waqtil hajati la yajuzu fi haqqihi sallallahu alayhi wa sallam. ànábì ọ̀gbàgbé ǹjẹ́ ọba wí ọlọ́run ọ̀ràn ni ǹjẹ́ ọba wí ọlọ́run ò ṣe kínní ọlọ́run ọ̀ràn torí náà ẹ dákun àwọn ọmọ ìyá wa ti ń bá ń kọ̀ fáwọn èèyàn fún ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kìí ṣe masala tuntun masala tó ti pẹ́ ni táwọn onímọ̀ sì ti yanjú rẹ̀ èyí tó rìn lẹ̀ jù òun ni pé má gbààwẹ̀ sátidé ó nídìí à á sì ń wí pé yẹn gbààwẹ̀ ọjọ́ sátidé káàlì fún àlìyẹ̀wò àmọ́ àwẹ̀ mo fẹ́ gbààwẹ̀ ọjọ́ àràfá àràfá wa bọ́ sí sátọ̀dé kìí ṣe haramu kọ́dọ̀ dáa kéèyàn gbà lára ń tí àwọn àlùfáà fi máa ṣẹ̀rí rẹ̀ ni pé ànábì gbà wá láyè ká gbààwẹ̀ sátidé lọ́nà míì lẹ́bi mọ̀ pé kìí ṣe pé sátidé ní ó burú àti gbààwẹ̀ ó nídìí ni níbo la nẹ́bi ti gbà kánú àwọn ìyá ńlá wa ìyàwó anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi wọlé tọ̀ Ọlọ́run gbààwẹ̀ ọjọ́ ìjẹjọ jimá ọjẹjọ kínní anabi wa ń bẹ ń jọ́nà pé asomti am sọ gbààwẹ̀ lánàá sọ gbààwẹ̀ ní kínní àná tí ó jẹjọ kínní kọ́ọ̀lá tìlá Ọlọ́run gbààwẹ̀ lánàá àtàsùmínà gàdà. Atasumina sọ́gbàwẹ̀ ní ọ̀la kí lọ́la kí lànàbí ń wí ni tọ́ba ìpọ́ gbàwẹ̀ lánàá gbàwẹ̀ jímọ̀ bọ́ba ìpọ́ gbàwẹ̀ lọ́la gbàwẹ̀ jímọ̀ yẹn ni pé bọ́ba gba àlàmísì àti jímọ̀ àbọ̀ fẹ́ gba jímọ̀ àti ní tìtorí pé bí o ti lẹ́tọ̀ọ́ ká single out ọjọ́ sátidé fi gbàwẹ̀ kọ́dà kọ́ dáa kéèyàn máa dá àwọ̀ ẹjọ́ kínní ọjọ́ jimá náà gbà ìdí mi lélẹ́yìn kí ni ìdí mi ni pé olúwa ọ̀fẹ́ ká yan ọjọ́ kan pọ̀ sí fóun lọ́jọ́ tọ́lọ́hún gbogbo àsakásá tó kún ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ayé ma mùsùlùmí àbíjọ́ jimá ọjọ́ ńlá lọ́jọ́ jimá lóòótọ́ àmẹ́yìn ọ̀wá pé àìní àní sinlọ́ọ̀ mọ́ àbíjọ́ kínní ló fi jẹ́ pé kò dáa kéèyàn má máa yan náfìlà gbogbo òru àforú kínní àforú jimá kọ́mọ ma gbà wẹ̀ àfijọ́ kínní àfijọ́ jimá kọ́dà o èèwọ̀ ni torí náà bí eléyìí bó ti mọ nìyẹn ọlọ́run mọ́sá jẹ́ kí gbogbo ọba wa dáadáa gbogbo ṣé olóore tá a bá ṣe láwọn ọjọ́ yìí ọlọ́run kọ́ mọ́sá gbà ní ẹ̀sìn fún wa nínú tí yọ bọ́ sáwọn ọjọ́ yìí náà oníléyà pípa iléyà pípa sunna anabiwa muhammad kọ́là lọ́dọ̀ àwọn apá kan àwọn onímọ̀ wọn ní kọ́dà ìyàwó àjìbá obìnrin yàtọ̀ àmọ́ apààyàn wọn ní dandan ni àmọ́ èyí tó kéré jù ni pé sunnatun mu'akkada sunnatun gbogbo èyí tí bá wá sẹ́nu méjèèjì náà ìtumọ̀ ẹ̀ ní pé mùsùlùmí yẹn fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mọ̀ àyè fi mọ̀ lajú pé àwa láti máa lọ rẹ̀ ran mọ̀ lajú débẹ̀ o àwa látún máa wá adúrò ẹran tí mò ń pa ọ̀nà daily basis ń kàn ń pẹ́ ẹran jẹnu ra ẹran kí wọ́n rí i pé àníyàn pé mo fẹ́ sin lọ́hùn mo fẹ́ pa tòrẹ́ lomi ọlọ́run kẹ́ débẹ̀ lójúmọ́ ní ń pẹ́rẹ́ àbíjọ́ kejì kejì àbíjọ́ kẹta kẹta ni wọ́n ń pa ẹran wọ́n ń pẹ́ràn jẹnu bóòlù anábì pẹ̀lú ẹran bá nù ṣáàtú làhàmì ẹran pé yẹn fẹ́ jẹran nù ẹran ìbáàdà lélẹ́yìí irú ẹran eléyìí ni lan yanala Allaha luhumuha wala dima'uha walakin yanaluhu taqwa minkum olùwà ni kò sí ní tó wọn fẹ́ ẹran iléyà ṣe kò sí ní tó wọn fẹ́ jẹ ẹran iléyà tẹ dàálẹ̀ ṣe àmọ́ kí lòun ní ibi lọ́dọ̀ yín òun ní bẹ̀rù ọlọ́run ìbẹ̀rẹ̀ yìí náà láti pàkíyèsí ìbẹ̀rù ọlọ́run ni òfin paléyà o gbogbo àwọn ọ̀rọ̀ tí balada léyà jẹ́ tó kún ẹnu ọmọ mùsùlùmí ká má pèjúwe wá gbogbo ọjọ́ téèyàn bá ti ń rẹran àbí ti ń lọ owó ẹran tí wọ́n ń pè èmi ní wàá jẹ́ káwọn ọmọ mi ọmọ wo lé onílékì sẹ́gbó ti sọ àníyàn tó fi fẹ́ pa iléyà èyí wọ́n ṣe yànnà lù ú takuwa mẹ́ńkùnmá o àbí ọlọ́mọdé àárẹ̀ ẹnu ọbẹ̀ mi ò gbọ́dọ̀ sílẹ̀ o gbogbo ọ́fíìsì wa àwọn èèyàn ti rẹ́ràn èmi nìkan ní bẹ́ẹ̀ bá ti ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báàní ń túmọ̀ pé kò torí ọlọ́run pa ìléyà torí bí mo ti tó torí káwọn èèyàn bá a mọ pàtàkì mi àbí ìnejì rẹ́ràn àfi kí n kọ́ rẹ́ràn tí alájì kìíní ọ̀rà ẹran rẹ̀ ò ju ẹran mi lórí ẹ̀ẹ́kan rẹ́rìn ni bílù ilé àjọ ń gbé ẹlòmíì sọ ẹni tí wọ́n jọ jẹ́ ráìvà pé òun ló lówó jù èmi mo lówó jù ládùúgbò tó ti rẹran ọyẹ ẹsẹsẹ wa lọ ra ẹran tí ó ju jẹ lọ níbí náà láti pàkíyèsí gbogbo ẹni ń lọ ni pòkì ni kìí ṣe ẹran tí a fi sin káwa sọ di ní fi díje wá níbi kékeré adi wọ́n wá ń bẹ́ẹ̀dì wọ́n ń ta tẹ́tẹ́ lórí ẹran tá a fi sin lọ. ẹ̀rí bọ́lọ̀ méje ṣètọ́ ni olóyàn ẹran léyà tá a fi sin lọ́hùn àwa sọ ọ́ di díje kọ̀ wá máa ń díje mọ́ ọ wá di tá a tún bẹ́ẹ̀dì pé kó yẹ báyìí kalẹ̀ ẹran yìí ní ohun ìní eléyìí gbogbo tí ń bá ń ṣe eléyìí iṣẹ́ pòkì ni o iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni o yorùbá anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni inna allaha kataba al-ihsana ala kulli shay fa idha qataltum fa ahsinu al-qatla fa idha dabahtum fa ahsinu al-dhabha wal yurih ahadukum zabihatahu wal yuhijja shafratahu anabi ni kódà bẹ́ẹ̀ bá dùnbù ẹran náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀sìn wọn kódà at the point of pa wọn gan ẹ̀sìn wọn gíní ẹ̀sìn wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kátó wá pé àtẹ̀jí ìṣẹ̀tàn tá a pa wọ́n èyí tí wọ́n ti ọkàn lọ́rùn èyí tí kọ́dà àwọn làwọn ẹlòmíín fún ẹran ní nǹkan kí nǹkan mu kọ́ba àlè jà tẹ́mọ̀ pé yòówù náà ti ó ti ba iléyà rẹ jẹ́ àníyàn tá a wí àníyàn bọ́ba ti pé ẹran tí ó lè kàn mọ́ gbọ́dọ̀ rà àmì ẹ̀dá kan ìwọ tí wọ́n bá mẹ́ràn rẹ lọ́ọ̀kan ọgbẹ̀sẹ̀ àwọn tí mẹ́ràn lọ́ọ̀kan àwọn náà gbẹ̀sẹ̀ torí pé bí ọba kọ̀ fún wọn pé ẹran tèmi ò lọ wọn ò ní rẹran tí ọmọ ẹja torí náà ẹ dákun ẹja pèsè lẹ́yìn náà iléyà tá a sì wí yìí kò sí ní tí jẹ́ pé mo wọlé yá àbí ní tí ìwọ iléyà kí ni mú yàn wọlé yá òun ni kéèyàn lágbára rẹ̀ kó lówó rẹ̀ bọ́ bá ti lówó ẹran iléyà ó ti ṣe kí ni ó ti wọlé yá náà nù kò sí pé gbogbo ń tà introduce ni mi ò mọ bí a ti rí ìwọ́tọ̀ ò tí ì lóbìnrin ò tí ì wọlé yá kò rí bẹ́ẹ̀ o sẹ́ríńjọ́ téèyàn bá ti bàlágà tí ń ti ń kírun tó ti mọ̀ pọ́lọ́hún ó bì ń mú kírun bọ́ bá lówó látijọ́ náà ó lè ṣe kínni torí gbogbo rẹ̀ ibadatun lillahi azza wa jalla ìbáàdà gbogbo ẹ̀ níjọ́ tẹ̀ ti lè kọ̀ fún pé ò tí níyàwó èsè tó ń kírun àbí ìwọ tó ti lóbìnrin èsè tó ń gbáwẹ̀ bẹ́ẹ̀ náà là lè gbé ò lóbìnrin kí lọ́ wá ń bi iléyà béèyàn bá sì wọlé yá bọ́ bá tún jáde ńbẹ bọ́lọ̀ ń bá tún ṣe rọrùn kó tún padà sí kíni kó tún padà wọ̀ ń bẹ nu asaru bẹ́ẹ̀ pé mẹ́nà sọ̀hábà nínú àwọn sọ̀hábà ànábì bal min kibarihim nínú àwọn àgbà wọn man la yudahi as-sanata was-sanatayn ẹni tí èrè rẹ̀ pa lọ́dún kan ọdún méjì ń bẹ nù wọn nǹkan kan ò ti ṣẹlẹ̀ torí náà ẹ dákun wà á kéèrà ní ọjọ́ ti ìyá ńlá wa ummu salama radiyallahu anha ọ̀kan náà àwọn ìyàwó anábùwà muhammad sallallahu alayhi wa sallam òun lọ gba hadith yìí wá ọlá anábì ní idha ra'aytum hilala dhil hijja wa arada ahadukum an yudahhiya falyumsik an sha'rihi wa an azfarihi hatta yudahhi ọlá anábì níbẹ̀ bá ti rí oṣù dhil tó lé báyìí gbogbo ẹni tó bá lánìyàn pé mo fẹ́ paléyà tọdún yìí kò gbọ́dọ̀ mú irun kan kúrò lára rẹ̀ láwọn arun téèyàn mú tẹ́lẹ̀ ní kèsè tí ọ̀tí ẹ̀ gbọ́dọ̀ mú bí irun gbà àmọ́ èyí tá a ti ẹ̀ lé mú tẹ́lẹ̀ náà bí irun mú bí irun abẹ́ bí irun abíá bí irun tó bá ń disọ́ọ̀bù wa lára kódé èèyàn gbọ́dọ̀ mú irun náà bọ́ba lánìyàn fún un fẹ́ ṣe kínní òun fẹ́ pa ìléyà títí tí ó fi dijọ́ tí ó pa ìléyà yìí eléyìí wá wà fẹ́ni tí ó paléyà kò sí fún àwọn ará ilé rẹ̀ bí àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn lè mú irun wọn wọn lè gé ìkànnà wọn àì gé ìkànnà náà méjèèjì là nàbì sallallahu alaihi wasallam ẹ dákun èyí tó bá tún kù láwọn àdájọ́ ọ̀rọ̀ léyà ẹjá béèrè ó lè ràn tó wọlé yà o ó lè jẹ ọwọ o àìfẹ́ràn aláàárẹ̀ àìfẹ́ràn afọ́jú àìfẹ́ràn tí ẹsẹ̀ rẹ̀ o tí ò lè rìn dáadáa àìfẹ̀ràn tó fẹ́lẹ́ tátẹ́gùn bá pọ̀ tí ó fẹ́ lè gbé ṣubú ànábì lọ́la gbọ́dọ̀ fi gba àwọn eléyìí pa ilé àìsí ìfẹ̀ràn tí ègbó tí ò tí ì dàgbà tó yẹ kí èdè ọ̀yẹ́ kọ́ dàgbà dé ká fi palẹ̀ olùwàkọ́mọ́sá ọ̀dá ẹran ọ̀dá kò sí ní tó burú kọ́dà ń bẹnu rìwáyà hadithu anasi yìí anasi bin maliki ni dọ́xa rasulillahi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ kàbíṣẹ́yìn ni akọrọnayini wàfi riwaayatin amlahayini ìtumọ̀ amlahu lédè Lárúbáwá ni ẹran ọ̀dá ẹran tá a bí wọ́n tẹ̀ lọ́dà imú wa ṣe kí ni yóò tún fi tóbi ẹrin èpọ̀ lẹ́bi rẹ́ran jẹ ni torí náà báyà àwọn kan wí lóòótọ́ ìtẹ́ ẹran lọ́dọ̀ òsínú tó disqualify ẹran kọ́dà anasi náà nẹ́bi pa ẹran tí wọ́n tẹ̀ ní ọ̀dà èyí wò inú tí ọ̀dà ni òyìí tí ò rí náà èyí tí ọrẹ èyí tí amúkùn ó ti yé àbẹ ìtọ́ fẹ́lẹ́ táwa náà rí pé egun rẹ̀ fẹ́ lè máa hàn ta bàtẹ́gun bá fẹ́ púpọ̀ gan irú èyí tí wọ́n máa pè ní ràmí ọ̀ra ọ̀bẹ kò sí dandan bẹ lẹ́yìn bá lágbára ni kò pa bí ó lágbára kò má pa má yáwó lọ pa ẹran gbogbo àwọn nǹkan yìí ń túmọ̀ àníyàn tí ọ̀dà pé mo gbọ́dọ̀ mo gbọ́dọ̀ kò sí mo gbọ́dọ̀ ń bẹ o ẹni ọba lágbára ni kò pa ẹ ẹ kásìpà kíyèsí ara wa nínú àwọn tí ọlọ́run fi àlàkalẹ̀ pé kí la fi paléyà nǹkan mẹ́ta ni kí ni nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ẹran àgbò àti ìran àgbò kí ni ìran àgbò ewúrẹ́ àgùntàn ẹ̀ẹ́ mẹ̀sóró orúkọ àwọn mi àpè ní òbúkọ asáti àwọn ẹ̀ tọ́ kíláàsì kan nù ẹ̀ẹ̀kejì òun ni màálù màálù jakọ àbọ̀jẹ́ àbò ẹ̀ẹ̀kẹta òun ni rànkúnmí ọjẹ́ akọ àbọ̀jẹ́ àbò lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí àìfi nǹkan mí ìpalẹ́yà o tọ́ra gbọ́dọ̀ àwọn kan tó ń wí nísìnyí náà pé kọ́dà ọba ta díẹ̀ lónìí bẹ́ẹ̀ yẹn bá mọ̀ kó òun fẹ́ jẹ adìẹ mọ̀wulẹ̀ tún kéde yìí wọn mọ́ àmọ́ kì í ṣe wọ̀ kéèyàn ọjà adìẹ lọ́jọ́ ọdún àmì ìtọ́ da ni bọ́lọ̀ ń bá bo láti rí kọ́pà kan nù mẹ́tẹ̀ẹ̀ta yìí kọ́dà bẹ́ẹ̀ yẹn bá sì wá fẹ́ kójọ dáwó ẹ lè dáwó ra màlúù kan ẹ̀yin méje ẹ lè dáwó ra rànkúnmí kan ẹ agúnmélòó lẹ́yìn pè ọ́ ok ẹ lè dáwó ra rànkúnmí kan ẹ̀yin mélòó ẹ̀yin méje àmọ́ èèyàn kódé èèyàn méjì ò gbọ́dọ̀ dáwó ra àgbò èèyàn méjì ò gbọ́dọ̀ dáwó ra àgùntàn erí kan nípa àgbò àtàwọn aràn ẹran tó rí bẹ́ẹ̀ torí náà bó ti jẹ́ nù ẹ̀jẹ̀ àgbà bẹ̀rẹ̀ méjì. inú tí ó ṣẹlẹ̀ láwọn ọjọ́ tí ń bọ̀ iná ọlọ́njọ́ bá wa dáadáa òní ẹ̀ẹ́dù súnà nẹ́bì ni ká sì jáde ẹ ní máa pàkíyèsí ẹ má kí ọ̀làjú kọ́làjú ó jáde lọ ní ọjọ́ mi ọmọ mùsùlùmí ọ̀wà yọmọ àrùn yọmọ fọyín ta lẹ́yìn lọ èyí di ẹ sì tún bá a bẹ́ẹ̀ pẹ̀lú pé àwọn àti tówẹ́lì náà yóò tún kí n gbé ẹtí dé kódà nínú tá a fi mọ̀yàn mùsùlùmí ànábì ṣe débi pé kódà ẹ̀yin tẹ̀ ẹ̀ nírun jáde ẹ̀yin obìnrin tẹ̀ ṣe kí ni tẹ̀ ẹ̀ nírun jáde wáyé dì lẹni tí ọwọ́ rẹ̀ tí nǹkan kan ò ṣe ní ọwọ́ àwò pé ẹlòmíì sì gbọ́ òrùpọ̀ méke bọ́yọ̀ méke ní máa lọ ẹ̀yídì kò rí bẹ́ẹ̀ o inú ṣìáàrù ẹ̀sìn inú tọ́lọ̀ ń fẹ́ ká máa fi hàn pé á ìsìláàmù ń bẹ ń lù yìí káwọn èèyàn ó rí i pàtàkì jùlọ rúbi àwa ń gbé yìí táwọn táwọn tí èsì ara wo rí i pé àti wọn pọ̀ tó báyìí ara hikima ẹ̀ jáde fọdún nù ẹ̀ lára báyìí náà lára báyìí náà kí ìdí ọwọ́ á di méjì àfú sẹ́mọ̀túnmọ̀ méjì àfú ẹ́ àwọn èèyàn máa fò mọ́ ìmọ̀mù ìyẹn ni pé kí ìdí ọwọ́ á pọ̀ wá kí ìdí yẹn àyàn kí ìdí yẹn àyàn kò bá mu o kò bá mu ẹ̀ ìtí ọ̀dà ni pé kí ìdí ò kún bàbá wa rí i ibi yọ gbà mọ́ nígbà wọn ni bàbá fẹ́ tún dá ìdí mi lẹ̀ àmọ́ èyí tó dé tó dé nísìnyí tó yẹ pé ẹ bá ti rìn súkẹ́súkẹ́ ẹ̀ kan ìdì kan kọ̀dá kọ̀bá kọ̀bá mu bẹ́ẹ̀ tá nẹ́bí èkó láyé sallallahu alaihi wasallam wọn ò kí ìdì méjì ní gbogbo ògbóró Madina éèdì tiẹ̀ nìkan wọ́n ń kí kọ́dà jimá tiẹ̀ nìkan náà wọ́n ń kí àmọ́ kì í ṣe é wọ̀ bọ́ba dípa yé ọgbà yìí mọ́ jimá ni àbí àwa náà àwa ní àwa náà ti tó ní ìdí wọn èèwọ ìdí o ọlọ́run ṣàgbẹ̀lẹ̀ wa ká sì gbìyànjú kéèyàn wọ sọtọ da nùsùnà nàbì kọ́dà bẹ́ẹ̀ lówó tuntun jẹ́wọ́n ó rí i pé ọjọ́ ọdún ẹnu tí ọ̀dà ẹ máa lọ ńgbà míì ọmọ mùsùlùmí bíríkìlẹ́yà kápẹ́ńtà anabi nípa inna li kulli qawmin ẹ̀yìndà gbogbo ọjọ́ ní lọ́dún tiẹ̀ ẹjẹ wọn mọ nínú hadithi mi anabi ní li ta'lama al-yahud li ta'lama al-yahud anna fi dinina fusha anna fi dinina mo fẹ́ kí wọ́n rí àwọn yahudi àwọn nasọ kí wọ́n rí pé a ah, ah, àtàwọn náà wọ́n àtàwọn náà máa gbádùn nẹ́ẹ̀sì wọ̀nyí anabi ní mo fẹ́ wọ́n rí àti kìí ṣe pé gbogbo ìgbà náà ni ara eléyìí náà ni pé kìí ṣe wọ̀ bàbá ríbi táwọn ọmọ ó ti ṣeré halal kìí ṣeré ẹ wá jó ẹ wá kọrin o ẹ wá gun kí ni wọ́n máa gun kìí ṣe wọ̀ ẹ káwọn ọmọ lọ shoprite tí wọn bá ti ní ṣe ń tí ọlọ́wọ́n ọ̀fẹ́ ń bẹ́ẹ̀ ó gbẹ̀là nẹ́bí fẹ́ẹ́ òun lọ́jọ́ jẹ́ pé ńjọ́ táwọn kan ké má àwọn ọmọdé ń kọrin ní ilé ànábì ńjọ́ ọdún ànábì ní fi wọ́n lẹ̀ òní ni ọjọ́ kíni òní lọ àmọ́ ìwọ̀n ọ̀pẹ ká ṣe ń ti ọlọ́run ọ̀fẹ́ o gbogbo ojó tọ́lọ́run ọ̀fẹ́ gbogbo orin tọ́lọ́run ọ̀fẹ́ gbogbo aṣọ tó lu ọ̀fẹ́ awọ́ àgbọ̀dọ̀ wọn torí pàṣọdún o. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وآله وصحبه. mo rò pé ọ̀pọ̀lọpọ̀ béèrè yín نعم طب نعم òun náà mo ti wí òun kákà tuntun wí dé gbogbo orú àwọn nǹkan báyìí ọmọ mùsùlùmí obìnrin wa wọ vẹ́ẹ̀sì tí ó wàá fún un láyà tí ó yọ gbogbo ńtọ́lọ ní ó bò ọwọ́ àwọ̀ jíǹsì nítorí ipá ń sọdún olúwọ̀ fàyè haramu lẹ̀ kọ́dà bọ́jẹ́nu kínní bọ́jẹ́nu ọdún àmọ́ níta ń wí ni pé àwọn ọ̀nà halali mi ń bẹ ká má lè kokoko débi pé a sọ ọ́ di bí ìgbà tó yẹ pé kò tiẹ̀ sáyè rẹ̀ nínú nínú islam èyí tá à ń kíra wa lọ́nu ẹ lọ́ọ́ kíra yín ẹ̀kọ́ fámìlì tì í wá ẹ̀jẹ̀ àjọ pàdé ń bí báyìí ẹ́ sheikh wa dr abdulgani akorede hafidhahullahu ta'ala àsàdáadáa kan tí wọ́n dálẹ̀ bọ́ bá ti dijọ́ ọdún nìsín gbogbo wa làwa kó àwọn fámìlì wa à ń lọ pàdé lọ́dọ̀ ẹnìkan ọ̀dọ̀ dr kakuri la wà lọ́dún tó lọ yìí gbogbo wọn náà gbádùn wọn wọn wọn ṣe wọn bára wọn ṣeré wọn jẹun wọn ṣe aláàdú mùsùlùmí náà ní ìdíwú ẹ <laughs> ànábìsí rẹ ń bẹ alánẹ́bí ni mo fẹ́ kí àwọn yíwọ̀n orí pé fìdí nìna fòsà bẹ́ẹ̀ náà bá lè organize láàrin ara yín ó dà láwọn ọ̀nà halal nítorí píìtì lọ́nà kínní lọ́nà halal. ẹlẹ́dẹ̀. kó wọn máa tọ́jú ẹlẹ́dẹ̀ náà kí ni ìbéèrè yín gbogbo wa la ti mọ̀ pé nù ń tọ́lọ̀ ń ṣe léèwọ̀ lẹ́lẹ́dẹ̀ fún gbogbo mùsùlùmí àlùfáà wa béèrè pé gẹ́gẹ́ bí iṣẹ́ tàwọn olùtọ́jú ẹranko àbí wọn ó sì gbé ẹlẹ́dẹ̀ wá kọ́dà wọn gbàjà wá àbí àbẹ́yìn ìtọ́jú ajá wọn ó sì gbé màálù náà wá ǹjẹ́ èèyàn lè ṣiṣẹ́ ń bẹ̀ ìbéèrè àfàànù ìbéèrè tó dáa ni ntí ó determine péyàn lè ṣiṣẹ́ ń bẹ̀ àbí ò lè ṣiṣẹ́ ń bẹ̀ òun ni kí ni outcome tẹ́tẹ̀yìn fẹ́ ṣe. tọ́ba pé ìlú tí kìí ṣe pé mùsùlùmí gbogbo àwọn tó wà ń bẹ̀ táwọn tọ̀hún sì ní ẹlẹ́dẹ̀ẹ́sẹ̀ wọ̀ nínú ẹ̀sìn tàwọn káwọn ọ̀jẹ́ tẹ́ ẹ sì rárí dájú pé ní gbogbo ẹlẹ́dẹ̀ tẹ́yìn bá gún lábẹ́rẹ́ abẹ́ fún lóògùn yìí abdullahi kun ò ní kò ní jẹun yóò tán kó ní ọ̀rá pọ̀ lára ẹ̀ ẹgbẹ́ mi náà mú ẹyọkan ọlọ́mọdé àárí tọ́ba mọ lórí pé àwọn tí èsè mùsùlùmí nìkan ni wọ́n mákẹ́ẹ̀tì kìnìún nìkún èyí wọ́n èsè wọ̀ ó ti yé torí pé ẹlòmíì gbọ́ yé mu ní ntọ́ burú lọ́rọ̀ wọn kọjá mẹ́jẹ̀lẹ́dẹ́ <laughs> ẹ́ ìsìláàmù ò ní fi kíni kò ní fi ìpìlẹ̀ lẹ́kọ́ wá wo koko mọ́ èèyàn gbàpọ́ lọ́hùn lọ́kàn kò kírun ọ̀wá ní ń jẹlẹ́dẹ́ amúkùn ẹrù rẹ wọ́ wọ́n ní kíni tó ọ̀rọ̀ wọn kọjá pé ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ láwàá ìgbé ọ̀gbọ́dọ̀ jẹlẹ́dẹ̀ ẹ́ èyí tí a gbìyànjú ni pé ní gbàpọ́ lọ́hùn máa sin lọ́hùn nígbà wọn láti wá sọ fún un pé àìjẹlẹ́dẹ̀ o àmọ́ ìyún àwọn àlùfáà máa máa ṣe òpin pé tọ́ bá ṣe pé àwa la fún wọn láyè kọ́dà bó jẹ́ lùmùsùn ta fún wọn láyè kí ẹ máa gbé ìlú wa ntí wọn bá láwọn máa jẹ wọn máa jẹ nǹkan wọn a lè a lè restrict wọn dé pé ẹ gbọ́dọ̀ ta lọ́nà bí báyìí lápèjúwe gbogbo àwọn tí ń lọ ṣiṣẹ́ nílẹ̀ Lárúbáwá ní Saudi ní gbogbo ilẹ̀ mùsùlùmí àwọn tí èsì mùsùlùmí ń wá bó bá sì dinú àwẹ̀ wọn ní àwọn kò sí nínú òfin táwọn gbé káwọn ọmọ jẹun tí ẹ wàá gbé torí pé wàá ṣiṣẹ́ yàn yín gbé ọgbà àwẹ̀ àwẹ̀ tí ò ní ní torí kò ní ẹni ọba gbà àwẹ̀ tí èsì mùmìnì Ọlọ́run ò ní fún ládá rẹ̀ bọ̀tí tí ń sọ ni pé ntíjọba ọkàn ṣe ìjọba mùsùlùmí ni pé ọ̀dà lọ́sàn-án o báwa bá ti wà nú àwẹ̀ o lè jẹun ní rẹ́sítọ́rántì rẹ́sítọ́rántì kan gbọ́dọ̀ máa ta ń jẹ àmọ́ bọ́ bá ra oúnjẹ rẹ àbọ̀ dáná nu ilé rẹ ẹnìkan gbọ́dọ̀ wá kalẹ̀ fún mọ́ lórí pé ń gbọ́ sánsánsán ọmọ ìpò ń dín ata tó fẹ́ jẹ ìjọba ìsìlámù ní sèyún gbogbo yìí ní ẹja gbàgbọ́ yìí rẹ ìsìlámù létò gbogbo ibi tó bá yẹ pé wọ́n ń gbèlú pẹ̀lú àṣẹ pé wọ́n lẹ́tọ̀ọ́ àti gbé ntí a fẹ́ gbà lọ́wọ́ wọn òun lẹ̀sìn gan kì í ṣe pọ̀rọ̀ jẹlẹ́dẹ́ mutí èyí ń fárẹ́hùn nù branches nù ẹni ìpìlẹ̀ bá ti wọ́ fún ẹ̀ẹ́dẹ́gbẹ̀tún náà wọ̀ àmọ́ nílànà tọ́ba ti yín mu òun ni pé bọ́ba yìí pé ní ìlú tí ọ́fà yè gba káwọn náà gbèlú tí mùsùlùmí náà gbèlú tẹ́yìn sì rárí dájú pé ntí ẹ̀yin ń ṣe yìí kò ní kọjá àárín wọn ọkọ̀ bá kọ̀ burú kẹlẹ̀ òṣèlú sẹ́bẹ̀ àmọ́ ntẹ́ gbọ́ yín bẹ̀ ni pé njọ́ ẹ bá ti rí i pé níbi wọn ti ń ta fún mùsùlùmí ni wọ́n ń ta fún kínní ntí ọjọ́ dé wọ̀fẹ́ yìí ni polúwa ní wàlá ta'awanu alal ismi wal udwan ẹni ó fẹ́ jẹ ẹlẹ́dẹ̀ kó wẹ́lẹ́dẹ̀ rẹ̀ lọ́wájú kọ́mọ ìpẹ́ yìí lẹ́wà jẹ́ olùfasilitéètì ọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ fún èèwọ̀ ni ọjọ́ ti lọ insha allah ta'ala ẹja tún sọ di ìgbà mi five minutes after one náà wọn làwọn ń pè ọ ọlọ́wọ́n jẹ́ ká sọ̀pọ̀ ọdún láyé yóò sì gbà á lẹ́sìn fún wa wa sallallahu ala nabiyyina muhammad wa alihi wa